ذاك داهلا ننادي بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدوك لدى الله الحمد لله أجاء تدوك لدى الله الحمد لله أجاء رب العالمين الحمد لله رب العالمين ẹni ẹkọ ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ọlọ́dàkùn mọ́jọ ráàyè ló ṣe wa dákun àbẹ̀ ọlọ́run ṣe wá ní ẹrú wípé ahadi ya bani adam alla ta'budu shaytana innahu lakum aduwwun mubin dákun ọlọ́run jáwọ́ àná ẹrú tí ó abẹ́nú àánú rẹ̀ dákun ọlọ́run mọ̀sí wá ní abẹ́sù jẹun mọ̀sí wá ní abẹ́sù pínlẹ̀ mọ̀sí wá ní abẹ́sù mọ́mi mọ̀sí wá ní abẹ́sù ṣe kan nínú gbogbo nǹkan tó jẹ́ aburú tíṣà ìtọ́nù ti ṣe àdéhùn rẹ̀ wípé lòun ò fi yí gbogbo ọmọ ànábì ádámà lágbódà àná Allahu akbar ṣàìtọ́nù ṣàdéhùn ó sì lérí ó léka níwájú Allah subhanahu wa ta'ala ó ní hadha alladhi karramta alayya la'inni akhartani ila ajalin musamma لأحتنقن ذريته إلا قليلا اللهم اجعلنا من القليل ṣàìtọ́nù ó lérí ó léka kò ní í jọ wá lójú kankan kò sì ní í yà wá lẹ́nu tá a bá ń padà rí wípé ṣàìtọ́nù lọ́mọlẹ́yìn rẹpẹtẹ láyé lónìí nínú gbogbo ẹ̀dá tọ́mọ anábì ádámà dá wàlàkọ̀dé sọ́dọ̀kọ̀ alẹ́ yìí ìbìlísù zọ́nàhó ọlọ́ni á gba ètè èṣù ṣiṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ yín lórí lápò abẹ́ mọ̀jẹ̀ ká wà nù ẹtí èṣù ètè èṣù mọ̀jẹ̀ àṣẹ nù ẹtí ọ̀sẹ̀ ní lórí gbogbo ọ̀nà mọ̀jẹ̀ orí wa mú olóhùn ọgbà wájú òun ọgbà ẹ̀yìn òun ọgbà tó òun ọgbà òsì ọlọ́run yọ̀ǹda ṣùgbọ́n ọ̀nà méjì kan bẹ èlé yọ̀ǹda fún gbogbo àwọn tó bá jẹ́ pọ̀nà méjì náà ni wọ́n fi ṣe escape route tiwọn òní rí wọn mú òun náà lókè àtilẹ̀ òun náà lọ́n sì yọ̀ǹda fáwa àtàwọn sí sọ́mọ báyìí àforí kalẹ̀ fọlọ́hún ọ̀nà méjì náà tó jẹ́ escape route tíṣà ìbánu òní ráàyè láti gbà òun náà lọ́lọ́run yọ̀ǹda fáwa mùsùlùmí tá a fi ń ṣe ìbáàdà yẹn abẹ́nú àná rẹ̀ ó sàléwà kú lórí dáadáa àwọn bàbá wa àgbà tí wọ́n bẹ́nu lé àlékún àlàáfíà ọlọ́dà kò bá ṣe fún bàbá àlékún gbígbàdúrà ọlọ́pàá ṣe fún bàbá wíwà nu ilé náà dákun àbẹ̀ Allah mọ́sàbá sí ní kàfàrà fún bàbá ọ̀dà àjọ kan ṣoṣo ọlọ́run dákun àwa bẹ̀ ẹ́ nínú àánú rẹ̀ ọlọ́run lọ́ba tí máa gbé yẹn dìde lọ́dàkùn wá ìdá àmàlítù ọ̀wá ìyẹ̀sífìyè ọlọ́mọ́sàbá ló pẹ̀lú bàbá ọlọ́ba ló pẹ̀lú bàbá ọlọ́ba ló pẹ̀lú bàbá ọlọ́àjọ kan ṣoṣo ọlọ́run àwọn afáwọn àgbà tí wọ́n bẹ níjókòó tí wọ́n jẹ́wọ́ jamaata awula kaya rasulu sahaba tàbí àmà yìí àzàmìlẹ̀ Tijani ọlọ́mọsà wà sí dada fún àwọn bàbá wa àwọn bàbá wa gbà lágbàjì àwọn bàbá àgbà lámúnigun àwọn náà ni wọ́n bẹ ní ìjókòó yìí we take part to represent all bàbá ti rí èso èèyàn àti wà fún èèyàn náà ni tilka àfáàrù náà tàdúlù aláìní àfáàrù bá àdàdà ilẹ̀ àfáàrù nípa èso wọn náà láfi mọ̀ wọn tó bá ti rí èso èèyàn báyìí wọ́n ti mọ̀ ọ́n tó bá jẹ́ pé bóyá tí a máa lo gáràjì kan ní ṣe kan bí a ti mọ̀ rí oríṣiríṣi igbó a mọ̀ rí oríṣiríṣi àwọn èèyàn a mọ̀ pé oríṣiríṣi àṣà wọn nìkan rò pé àwọn ọlọ́kọ̀ ni wọ́n ń ṣe nǹkan níyì so nígbà tá a ti débi àbá bàbá wa àgbà lórí ìjókòó àbá wọn ní ẹni ọlọ́run àtúwọlé lọ bá bàbá wa lọ́hùn àtúbá bàbá náà lórí àdúrà náà ni bàbá tún ṣe ṣáṣáṣá sẹ́sì wípé ìsàlù yóò wá tó wà láàmà má ta lẹ́yìn èyí bá ń bẹ nínú èèyàn òun náà ni àìsàn máa ń ṣe má la èyí tí bá ń bẹ nínú èèyàn náà ni fún ọ̀pá má la èyí tí bá ń bẹ nínú èèyàn náà níbi yóò bínú wọn la tẹ́lẹ̀ bá jẹ́ ni tí máa ń ṣépè tó bá bínú ó bẹ̀rẹ̀ ìpè ni tẹ́lẹ̀ bá jẹ́ tí máa ń ṣàdúrà tó bínú ó ṣàdúrà náà ni àbí Allah àwọn afáwa gbogbo tí wọ́n wá ń jòkó àlékún àánú àlá ọlọ́mọ ṣàbàṣì fún wọn ọlọ́jọ kan sọ ọlọ́run bàbá ọlọ́mọ tó jẹ́ afáwa Habibullah tó jẹ́ ìdùnnú fún àwọn bàbá wa àgbàlagbà ọlọ́run wá ṣeun náà ní ìdùnnú fún àwọn bàbá ọlọ́run wá tún ti bẹ̀rẹ̀ sí dájà ìdùnnú fún òun náà ọlọ́dàpọ̀ àbẹ̀lẹ́ mọ́sàbà ọ̀sàlẹ́kùn dáadáa fáwa Habibullah náà àwọn ọmọ náà ọlọ́run dákun jẹ́ kí wọ́n ní àlùbáríkà ọmọ tí wọ́n jẹ ẹlẹ́sìn nìkan bá wa ṣe wọ́n lápò àbẹ̀ ọ̀nà àánú rẹ̀ rọ̀bánà hablana min azwajina wa dhurriyyatina qurrata a'yun waj'alna lil muttaqina imaman gbogbo tí wọ́n bá ń ṣe nẹ́ẹ̀sì bó ti kọ́ dáa tó bàtà débílòdì sí kò lójú àti wípé òkè ilé ẹlẹ́sìn ni ó ti jáde àdúrà táwọn bàbá máa ṣe gẹ́gẹ́ bí a ṣe wí tí wọ́n ti máa ṣe tipẹ́tipẹ́ ni pé kálá ọ̀rẹ́ bíjà ṣẹ̀tọ́ nílẹ̀ Ọ̀pánà Adébọ̀rẹ́ gẹ́gẹ́ bí wáàsí tá a bá táwọn afáwa ń ṣe ní ìlú rédíò lẹ́ẹ̀kan ó ti pẹ́ táwọn bàbá ti máa ń ṣàdúrà yẹn àdúrà yẹn ló ń gbà ń sìn tádùá bá ti gbà tán kò ṣeé dá padà mọ́ ní tó ń ṣẹlẹ̀ nu tádùá bá ti gbà tán kò ṣeé dá padà mọ́ ipa aládùá ò ní ka mọ́ àdúrà dà gẹ́gẹ́ bí ọfà ìgbà téèyàn lágbára lórí ọfà yẹn ìgbà téèyàn tí ì jùúlẹ̀ téèyàn bá fa ọfà báyìí tí ń fa tí ń ṣe báyìí tí ń ṣe báyìí tí ń ṣe báyìí téèyàn bá fi lè jùúlẹ̀ agbára rẹ̀ ọ̀ka pé ọfà òun máa bọ́ padà mọ́ lọ síbi tí tí a bá wo ayé lónìí àwa tá a jẹ́ ọmọ kéékèèké yìí àwa gan bùkátà sówó jù àwa tá a jẹ́ ọmọ la bùkátà sówó jù torí pé tọ́wọ́ jẹ́ wípé kéèyàn fàájì dáa àwa lè fàájì ń lára wa tá yóò bá ti sẹ́gbẹ́ nídìí ìlú máa apájọ́ tì ní ẹ̀gbẹ́sẹ̀ so ṣùgbọ́n torí pé súnà dábì sallallahu alaihi wasallam ó ti borí gbogbo nǹkan pátápátá wa sunnatu la tadkhulu fi shay'in illa zanahu wa la takhruju min shay'in illa shanahu súnà ò ní wọnú nǹkan kan àfi kó ṣe nǹkan náà lọ́sọ̀ọ́ kí nǹkan náà wọ́n àbí ṣe ẹ̀kọ́ wà kò sì ní jáde kúrò ní nǹkan kan àfi yẹ pé nǹkan yẹn ti bàjẹ́ ẹ lọ wáyé lónìí gbogbo tó gbogbo tí wàhálà fi dẹ tó fi bá ayé bàbá wa gbogbo tí wàhálà fi bá ayé súnà lẹ́bi tó kú bẹ́ẹ̀ ni ó ní bàbá wa àgbà alágbàjì ọlọ́dà kò mọ́sà bá wa yọ́nú sí wọn ọlọ́ba wa gbà wọ́n lẹ́rú bàbá máa ṣe wákà kan ló ti pẹ́ bàbá wa àgbà bàbá ní níkẹyìn ayé àwọn kan bọ̀ wá lókè àfà ẹni ọba aṣojú ẹni ọmọ pa ayé tán bàbá lẹ́ni ọba sojú ẹ̀ ní ọmọ páyé tán o ẹ̀ni ọba sojú ẹ̀ ní ọmọ ọ̀nà bàbá lóbìnrin ọmọ wọ ṣòkòtò ọkùnrin ọmọ ìdírí ẹni ọba sojú ẹni ọmọ páyé tán o ẹni ọba sojú ẹni ọmọ páyé tán. ẹ wọ gbà náà ìgbà náà tí Ọlọ́run ti fi hàn wọ́n wípé àwọn nǹkan kan padà wá da ilé ayé rú tó yẹ pé tó bá bẹ̀rẹ̀ báyìí ẹni tó bá sojú ẹ̀ yọmọ̀ pé ah, ṣé ayé wá ṣà yìí bàbá wa yìí náà wo táyé dà lónìí gbogbo àwọn obìnrin wọn fẹ́ hà mọ́ yìí gbogbo àwọn ọmọ ni wọn fẹ́ ṣe tọ́lọ́mọ yìí àfẹ́tọ́lọ́mọ sànú táwọn ọlọ́mọba lé bá ẹ wá wo wàhálà tí ṣètọ́ni fi rọ́pò padà fáwọn èèyàn mọ́ ọ̀dà nǹkan kan tọ́lọ̀ wọ́n sọ pé wọ́n ò rí dà náà àwọn èèyàn ń dààmú gan-an torí kí ni torí wọ́n pa súnà débi ti sallallahu alaihi wasallam ẹ lọ wo gbogbo ayé àwọn obìnrin dààmú bọ̀ torí pé wọ́n pa súnà débi ti wọ́n pa súnà débi ti ni ẹ wọ́n pa súnà débi ti ni gbogbo ọmọkùnrin náà ń dààmú láyé lónìí torí kí ni torí wọ́n pa súnà débi ti alikọ́sáwù àlẹ́bí ni kẹ́ fárun bíi kẹ́ fárun bíi kẹ́ bíbí kan lẹ̀ kò sí ẹ̀ka tí ó gbé báyìí ju wàhálà lọ ẹgbẹ̀ta àlẹ́bí ti sọ ìníkàlùkù fi ń ṣe fàájì lónìí so gbogbo àwọn nǹkan yìí òun náà ni inú ìjókòó tá a wáyé lónìí nìsín èyí tó dáa jù pẹ̀lú ògùn ọlọ́run tá a sì ṣe òun ni pé a níbẹ̀ lu ẹnìkan pé mú nǹkan kan wá ṣùgbọ́n torí condition tí wọ́n bá wà bá mi lónìí a wà fi nǹkan lẹ̀ àwọn gan lásìkò kan fi nǹkan lẹ̀ ogun tá a bá sì rí bí lónìí bàbá ọ̀la ẹ̀kọ́ fún wọn bá a fi tọ́jú wọn ọlọ́run tó ní kí bàbá ọ̀dà gbalagbà báwo ihun tí ò ṣe bínú dàgbà èèyàn lè bínú dàgbà bí ẹ ṣe ń wò mí yìí sì bínú yìí sì dàgbà lè sí èyí lè dà nítàlẹ́bí sì sọ fún wa ní wípé gbogbo ọmọ kékeré tí bá ń tọ́jú àgbàlagbà ọlọ́run sì dáadáa fún bẹ́ẹ̀ ni gbogbo àgbàlagbà tí bá ń sàánú ọmọ kékeré ọlọ́run sàánú tiẹ̀ náà so kí n tó bẹ̀rẹ̀ wá sí tá àkọ́kọ́ sí ní ìsinmi àfáwà ọ̀yà bísímìlà tí kálukú bá ní kọ́ máa fi lè lọ́ọ́ báyìí fún mi ní five hundred naira látọ̀dọ̀ tèmi kẹfà pẹ̀tọ̀ bàbá wa bàbá pàfihàn náà kò sí ẹ̀ka mi tẹ́ ẹ fẹ́ ṣe tó lè ṣe mọ́ àǹtí bá ń bẹ láti mọ̀ lé ìjọba sọ lè rí nǹkan kan ṣe mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pe àwọn lálágbára wọ́n padà máa kú sátìmọ́lé nítorí pé kíní kan tí wọ́n máa pa ẹ̀jẹ̀ fún kíní kan tí wọ́n máa fòríra wọn ò lè ṣe kíni o wọn ò lè ṣe mọ́ wọ́n ní à ó ti wà ń pè kó kíní ohun ti ń kénu lé kò sì sẹ́ni kankan tó mojú bí ó ṣe ṣe so bẹ́ẹ̀ náà lẹni tọ́lọ́mùbá ti sọ pé ó yá dúró báyìí náà ìjọ kan ìrẹ̀ bá ọlọ́run nìkan lọ́mọ tóró náà ló ní sọsẹ ara ní gbogbo àwọn atájọ́ máa nẹ́bí Adam ẹ mẹ́jẹ àtàrà wa pàápàá àfi ká fi nǹkan lẹ̀fẹ́ ní tó ta ló sì ní Allah ọgbọ́n wa ò lè gbé adébì kankan ìkọ̀rọ̀sọ́lọ̀ lẹ́nu kò sí ní nǹkan kan tí ó ṣe fẹ́ ní tọ́ba ṣe bẹ́ẹ̀ ju ìyá lọ ẹ̀sìn tọ́lọ́ ń fàdébí sallallahu alaihi wasallam ẹ̀yin náà wò ó bí ọlọ́run ṣe ní kí ẹ̀sìn òmùrọ̀rùn lọ́wọ́ tó bá jẹ́ pé kèé ṣe ọ̀nà ẹ̀sìn ni Habibu láì bá ń tọ̀ àwọn bàbá ní ẹgbẹ́ ń jòkó yìí nìsín ó ní iye tí wọ́n sọ pé dandan àwọn gbọ́dọ̀ rí àwọn tá a já fún ààrẹ náà ìrìn àjò bíi ìrìn àjò ni láti ìwòrò òdù táwa ti wá ìrìn àjò ni ìwòrò òdù ni ìrìn àjò ni àwa wípé tọ̀ ọba àánàkùn ńlá bàbá ọlọ́jà mi yóò gùn á wà wípé tá a bá mú iye báyìí kò ń bí à lọ kò sí bàdàn mọ́wàá torí kò jẹ́ pé kọjọ kan ni wọ́n máa fi lé fún irú ọmọ akẹ́wò ni wọ́n fẹ́ yà ẹ dákun sọ́nà tó sì dá wa sébù ìṣèṣẹ́nu bẹ́ẹ̀ kọ́ anabi tó practice ẹ̀sìn fún wa sọ́nà wa tó lọ́wọ́ sọ́nà wa lè ṣé bá anabi ìṣèṣẹ́nu bẹ́ẹ̀ kọ́ àwọn sahaba anabi sallallahu alaihi wasallam radiyallahu ta'ala anhu ajma'in wọ́n bímọ ńgbà yà anabi àmọ́ bá anábì yẹn ṣe kó ma wọ́n bí ọkọ wọ́n bí obìnrin àmọ́ bá anábì yẹn ṣe wọ́n fọmọ fọkọ àmọ́ bá anábì yẹn ṣe wọ́n sòkú òkú kú ọkùnrin kú obìnrin kú ọmọdé kú àgbà kú àmọ́ bá anábì aláìsàn wọ àgbáyé ànábì àmọ́ bá anábì yẹn ṣe wọn abarapa wa ń gbàyà ànábì àmọ́ bá anábì yẹn ṣe wọn yín tá a bá ṣe tí fẹ́ sìn tá a pè lẹ́sìn a gbọ́dọ̀ nǹkan méjì níbẹ̀ tá a sọ pé ẹ̀sìn ni aláàkọ́ gbọ́dọ̀ jẹ́ torí ọlọ́run la fi ṣe ẹlẹ́ẹ̀kejì agbọ́dọ̀ ṣe bá nàbì ṣe ṣe ni. gbogbo tá a bá ṣe táwa ní kí la ṣe ìta ẹlẹ́sìn ni tó bá ti yapa bá nàbì ṣe ṣe kì í ṣẹ̀sìn la ṣe. yín tó bá tẹ̀yìn ẹ̀yọ ọ̀ká máa ràn ní. ṣé bá fi máa bá gba ìyá nàbì sallallahu alaihi wasallam. àdàbí ní nǹkan mẹ́ta lọ pàtàkì yóò akwa ni mawulud yàwó ma sábì ẹ̀yìn ọlọ́run ní jẹ́ mi yọ kúrú bàbá yàwó ma sábì ẹ̀yìn anabi ni yóò á kù wọn á pẹran ánilẹ̀mọ̀ olùdí fọmọ tí wọn bí yàwó mọ̀ sáábì ìhí lọ́jọ́ keje rẹ̀ lọ́jọ́ keje rẹ̀ wọ́n bímọ báyìí níjọ́ keje yóò á kù ánilẹ̀ wọn ó pẹran fọmọ yẹn wàyí òhùlà wọn farun orí ẹ̀ wàyí sàmà wọn sọ lóko tó ntí jẹ́ súná ti bàbá wa tẹ́ bá wọ ẹlòmíì lónìí bàbá wa dé ibi tẹ́lómi ti fẹ́ ṣe súná lónìí àárí támọ̀lá lọ rẹpẹtẹ ìrẹsì lọ rẹpẹtẹ ẹran màálù wọn gbé sọ̀ndù sọ̀ndù tábà bílẹ̀rẹ̀ pé sẹ́sà ti pẹran súnà rẹ̀ wọ́n ní adájọ́ sí ni adájọ́ sí ni torí kíni owó pọ̀lọ̀ bàbá ọlọ́mọ gbogbo tẹ́ ẹ fi gba sẹ́ńjẹ́ tẹ́ ẹ fi gba gbogbo eléré yìí tẹ́ ẹ fi kágajọ tẹ́ ẹ fi kámàlàjọ kó rẹ̀ síjọ yìí ó ti ṣe ń tànẹ́bì ní ẹsẹ̀ kọ́jẹ́ tọ́ gẹ́gẹ́ lórí ọmọ in tó ń dà òun ni àìgbọ́ ẹ̀sìn yìí ó lọ́pọ̀lọpọ̀ náà sì fi sákòndì ẹ̀sìn irú ìjókòó báyìí sì tí ẹ bá sì jókòó àwọn bàbá àgbàlagbà tó jẹ́ àwọn èèyàn ní tí ì fẹ́ lásìkò tá a fà wà mbẹ torí kéde wọ́n yọ àwọn ẹlẹ́nu kálukú ló sì bọ́ bó ń ṣe wà lóòótọ́ tó yẹ pé aṣọ ni kálukú fi ń gbé ọ̀wọ́ pọ́lọ́ ń láàmú bàbá tí ọmọ gbogbo ayi náà la mọ dé bá lọ́wọ́ wa ah, so gbogbo àwọn nǹkan yìí tá a bá ṣe bá ṣe mú wa déédéé ntọ́lọ́n fẹ́ ṣe fún wa náà ni ó ṣe fún wa nǹkan kan ò lè lékún ní fẹ́ ṣe fún wa nǹkan kan ò sì lè dé fẹ́ ṣe fún wa kù gbogbo àwọn tá a bá jẹ́ wa lọ́wọ́ ìṣe súnà kò sọyàn dáhùn o àálù súnà ìṣàhùn ìṣe súnà kò sọyàn di aláìnítìjú àálù súnà ìyá aláìnítìjú ìṣe súnà kò sọyàn di onígbéraga àálù súnà ìṣe onígbéraga ìṣe súnà kò sọyàn di ẹni tí ó máa ṣe àsokan ẹtí ọmọ wípé òun ò lè báwọn èèyàn ṣe àwọn eléyìí ṣe kíní kan àwọn eléyìí ṣe kíní kan sunna kọ́ yẹn o sunna nabi sallallahu alayhi wa sallam ẹ ra baba ẹ ra baba aga yẹn o da sunna nabi sallallahu ẹdọbu rẹ ni ẹdọbu rẹ alhamdulilah sunna nabi sallallahu alayhi wa sallam zawuda sunna nabi ẹjọ ko mẹla maamu ẹjọ ko sunna nabi sallallahu alayhi wa sallam ọmọ wàhálà kò fún wa ni ó mú dààmú kò fún wa mo ń travel ní ọdún kan ọdún tí mo lọ sí Amẹ́ríkà mo wá wà ní airport èmi àtàfà kan kó tó di pé flight wa máa take off àwa ń sọ̀rọ̀ mo sáré tí ó kó oríṣiríṣi nǹkan lọ́wọ́ òun náà ń travel òun lọ United Kingdom òun lọ UK èmi lọ Amẹ́ríkà pléènì tá wá gbé London ni ó gbà yóò tó bá ti drop àwọn èèyàn Britain British airline làwò lèmi ọ̀ àmọ́ lọ Amẹ́ríkà wọ́n wá rí oríṣiríṣi nǹkan eléyìí sínsín eléyìí fífífọ́kọ̀ eléyìí dídánú kínní ah, mùsùlùmí àfa bí àfa ló náà ṣe múra Islam mùsùlùmí ọ̀ sọ pé ẹni tó bá sọ pé babaláwo lòun kọ́ sọ pé ah má ṣe babaláwo rẹ mọ́ tẹ́yìn bá sọ̀rọ̀ fún un bọ́lọ̀ ṣe fẹ́ ni o bánẹ́bí ṣe fẹ́ ni o bàbá sáà di babaláwo ló ń fẹ́ mọ́ ṣe. ìsìlámù sọ pé ẹ bá jà gan ọ̀yá máa gun ní nǹkan máa fọ́ ní nǹkan lórí no ẹ dákun ìlú kéde iṣẹ́ tí ó là fà á kí ni gbogbo tí ẹ wá kójọ yìí mo ní èmi náà ọmọ kéwù lèmi náà ọlọ́jẹ́ mi náà dáa fa ẹ dákun gbogbo ó ní à ìmọ̀ pé. di ọmọkùnrin òótọ́ ni ìmọ̀ pé ayé fẹ́lẹ́ ni ìmọ̀ pé ayé sekirika ni ọ̀sà ụgbọ gbogbo àwọn nǹkan yẹn wọ́n ní ni wọ́n kì í èmi ti wá rí i pé first experience tiẹ̀ nìyẹn kò travel rí kì í ṣe first experience tèmi èmi ti ń travel dáadáa èmi ti pé gbogbo nǹkan yẹn wọn ò ní gbé wọnú èmi ti mọ̀ mo gbogbo ẹ̀ ìkúpa gbogbo ẹ̀ òka wọ́n sá kó gbogbo oríṣiríṣi kódà belt belt tọ́wọ́ bẹ́ẹ̀ travel out nísìnyí kíkálukú ọjọ́ lọ gbẹ́kẹ̀lé lọ tọ́wọ́ bẹ́ẹ̀ travel out nísìnyí wọ́n gba belt ń diẹ níbi tí wọ́n ti yẹ̀ wọ́n gba belt níbi ẹ̀ o kó bẹ́ẹ̀tì rẹ òkà rẹ aago rẹ o kó sínú scale báyìí yóò kọjá lábẹ́ machine tí o bá ti jọ ti machine yẹn recognize yóò aláàtì tó bá ti aláàtì o ti bẹ̀rẹ̀ sí ní problem nìyẹn torí o ti dẹni àfúrásì nìyẹn wọ́n á ti táàgì ẹ̀ tábà táàgì ẹ̀ wọ́n ti lọ rìpọ́ọ̀tù fáwọn tí wọ́n wà ní pléènì ké ẹni yẹn máa sọ kí wàá ní wàhálà pọ̀ tó bá òun sí kí ni wàhálà sí tó bá òun sí nígbà wà nù ya wa ẹ wọlé bàbá wa aláwọ̀ sálẹ̀ aláwọ̀ sálẹ̀ wa aláwọ̀ sálẹ̀ arákùnrin ẹ dákun ẹ jẹ́ bàbá ọmọ bọ̀ nìyí ẹ dákun jẹ̀mọ́ nígbà wà nù ya wa tá à ń ṣe gbẹ́rẹ́ fún wa tàbí bóde ta ló ń dègbàdì fún wa kí la fi fọkàn mú gbà wá nù ya wa ṣé bí ọlọ́run ọba sọ fún wa wípé èmi ni mo dá yín fíbùtú ni uma atikum sínú àwọn ẹ̀yà yín láta alamóni ṣe ẹ̀ mọ̀ nkankan ẹ̀wù tọ́lọ̀ ń sọ ó ní òun ló ń dá wa sínú ìyá wa tó ń wá mú wa jáde nínú ìyá wa láta alamóni ṣe ẹ̀ mọ̀ nkankan which is ke ẹ mọ̀ kéwú ẹ mọ̀ wé ẹ mọ̀ oògùn látàlámù ní ṣẹ́yàn nàkàrà lọ́lọ́mọ wa wà nàkàrà tó tùfí dòlè òmùmà àwọn afọ àwọn ẹni ẹjọ kò yìí ọlọ́ni látàlámù ní ṣẹ́yàn so which is pé bóni bá ń fọ inú ìyá yín látàlámù ní ṣẹ́yàn ẹ mọ̀ nǹkan kẹta ẹ lè lò tẹ́kọ̀ọ́ ní òun fi lọ ìṣèwádìí orí ọ̀fọ̀ ìpanú ìyá yín fìbùtú ni o máa ti kún nínú ìyá yín látàlámù ní ṣẹ́yàn tó bá jẹ́ pé nínú ń run yín nínú ìyá yín ẹ ẹ mọ tá ẹ lè lò lápòrò àpòrò ẹ̀pà àjẹ̀bú ẹ kí ni ẹ̀kẹ́ tá ẹ lè lò tí inú o fi lọ pé a ńgbà nu run wà nù màmí bí mo ṣe lo panadol báyìí bí mo ṣe lo daga báyìí inú ẹ lẹ ọlọ́ni látàlà mo ṣe yà you know nothing ẹ mọ kankan. ayé ń bẹ yìí rí ṣe egun wọn egun wọn ìyá aláboyún nǹkan gbóná ló yé ní kí ló dé ẹnìkan ní sàkíyèsí gbà wà báwọn láta alamu ní ṣe àní ọlọ́run lẹ́ẹ̀mọ kankan ọlọ́run nígbà mọ́ wa mú i wáyé jálàlá kó mu samuwa wàlú basọ́ra wàlú àfúyìdá mọ́ wa fún yín ní àwọn irinṣẹ́ tẹ́ẹ̀fì mọ̀ nǹkan ẹ wá mọ̀ mọ̀ kọjá tí ń bá ní ẹ mọ̀ torí bẹ́ẹ̀ mi ṣe gbé nǹkan kalẹ̀ pé ẹ mọ̀ nǹkan báyìí kẹ́ẹ̀fì sáyé yìí bẹ́ẹ̀ ni ṣètọ́ náà gbé àwọn nǹkan kalẹ̀ pé ẹ mọ̀ nǹkan báyìí káyé yìí ó lè bàjẹ́ irinṣẹ́ táyì fi mọ àwọn nǹkan ìké ṣe ṣètáyì ló ní èmi mo ní so ẹni tó bá sì the he who pays the piper dictates the tone níta bá fọ fún fèrè lọ́sàn-án kí fèrè fọ jáde he who pays the piper àwọn òyìnbó ni wọ́n sọ bẹ́ẹ̀ pé ẹni tó bá sanwó fún ẹni tó fẹ́ fọ fèrè dictates the tone òun ni ọ̀sán ọdún tó ń fẹ́ kọ́ fún tẹ́ ẹ bá fọ́ ní lòwó ní ìsìn pé tá a ń lọ yìí o máa kì mí yẹ̀rú ọ̀kì èló lọ́ọ́ gbà ó sì níye báyìí èyẹ sì fún tábà débẹ̀ tí a gbọ́ ọmọ olúyọ̀lé sẹ́yìn òní gbowó rẹ̀ padà ṣé bí tí mo fún ọ lówó pé kọ́ ọ máa fi kì mí ní ìyẹ̀rú ọ̀kẹ́ and he who pays the piper dictates the tone ṣé bẹ́ẹ̀ mi ni mo fún yín ní àsámúà ojú àsámúà ìgbọràn wàlbásọ̀rọ̀ ìrìnà èmi mo fún yìí wàlfùádà ọkàn tẹ́ẹ̀mà fi kọ̀ǹtró gbogbo kan èmi mo fún yìí ọlọ́run ni ẹ má lò fún nǹkan kan mí ju ti má ní ẹ lò fún lọ ká ẹ ìlọ́lọ́run fi sọ pé gbogbo ẹni tó bá jẹ́ pé tí mo ṣe fún ọba tẹ́ lọ́rùn kó kúrò lábẹ́ sánmà mi kó lọ sánmà mi tẹ́lómi ìdá kó kúrò lórí ilẹ̀ mi kó lọ lẹ̀ mi tẹ́lómi ìdá ṣé sánmà mi wà ń bẹ̀tẹ́ nìkan tó dá ṣé lẹ́mí ń bẹ̀tẹ́ nìkan tó dá so gbogbo àwọn nǹkan yìí ọlọ́run lèmi mo ṣe fún yín mo sì ṣe yín mo rán yín lọ ayé èmi ni mo sì láyé ẹnìkan ò sì lè mọ̀ tó èmi ni mo sì fún yín ní tíṣà tí ọ lọ ṣàlàyé ń tẹ́ lọ ṣe láyé fún yín tíṣà náà Muhammad èmi ni mo sì fún yín ní sílábọ̀sì tẹ́ lò nú ayé ọ̀hún torí pé mo ṣe lé ayé ní sùkúù ilé ẹ̀kọ́ mo ṣe lé ayé nílé ẹ̀kọ́ mo ṣànẹ́bì ní tíṣà mo ṣe kùránì ní ìwé tẹ́ tẹ̀lé sílábọ̀sì mo wá sẹ̀yìn tẹ́ ẹbẹ̀ láyé mo ṣe ní stúdẹ̀ntì akẹ́kọ̀ọ́ syllabus tẹ́ ẹ bá wà ní polytechnic àbí university àbí college of education tí wọ́n bá sọ yín pé kùrìkúlọ̀mù rèé lọ́dún yìí o this is course outline àwọn tẹ́ kàrẹ́ o lọ́dún yìí o ẹ̀yìn ṣèdánwò lẹ́ẹ̀tì páàsì láti kíláàsì kan sí kíláàsì mi o kí wọ́n wá sọ wípé now is the name of any person animal place or thing tá a bá ti bí ọ́lẹ́rẹ̀ definition now. tó o bá ti wí báyìí òun lọ́ọ́ páàsì ló kún kíláàsì kan lọ sí ibi tọ́ga o wọ́n wá bẹ̀rẹ̀ pé what is now? lọ́ba ni noun is the name used instead of pronoun ìtọ́ sọ da ṣùgbọ́n gbọ́ da tọ́lọ̀ wọ̀n gbà ńkọ́ tọ́ sọ tọ́ da bó ṣe da tó ẹni tó nìkan níbẹ̀ kọ́. so a gbọ́dọ̀ ṣe ẹ̀sìn látọwọ́ ara wa káwá mú káwá mú ọgbọ́n inú wa káwá fi kún ẹ̀sìn ẹ bá ní bẹ̀wọ̀n kí ló fẹ́. ẹ dákun ẹ dákun tó lọ lọ́hùn àwọn bàbá wa ní kẹ́ sùúrù so jama ẹ méjì àtẹ̀ra wa o ntí ó yẹ ká ṣe òní total submission to the will of Allah subhanahu wa ta'ala tẹ́bá sọ fún yẹn tí bá lagiri kò nítumọ̀ kankan yes iye ọ̀sọ́ yìí pé kó ṣe kọ́lọ̀ wọn ṣe ń tọ́lọ̀ wọn fẹ́ ṣe fún ọgbọ́n ò lè sọ yẹn di kankan àfi tọ́lọ̀ bá fẹ́ sọ yẹn dà ẹnìkan pọ́sì nkankan sí orí net lónìí bàbá mo wá wò ọlọ́run jẹ́ mi yóò gùn fún wa tíṣà kan dúró báyìí bàbá ẹ má bèrè pé mo fọ́ kàn yìí tíṣà kan dúró báyìí tíṣà kan dúró báyìí Abíọ́lá wá jókòó láàrin wọn MKO Abíọ́lá ó jókòó láàrin wọn sẹ́pẹ́ MKO Abiola. ó mọ̀wé gan tẹ́ bá dé Scotland lónìí Scotland library ilé yàrá ìyáwé kàwé library àga kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn ò jẹ́ kẹ́nìkan kó jókòó lórí rẹ̀ lágbà tí Abíọ́lá ti parí ní Scotland ẹnìkan kan ò sì ní jókòó lórí ẹ̀ tí èdè àmọ́ yìí yes ní Scotland Abiola mọ ìwé gan o ó mọ̀wé gan chartered accountant ni ó mọ̀wé gan ó pọ̀ jù so wọ́n máa respect ẹ̀ gan ó wá jókòó láàrin tíṣà jọba tíṣà jọba ó jókòó láàrin wàláì Ọbásanjọ́ wọ́n jọ lọ school ni school classmate ni wọ́n schoolmate classmate ni wọ́n Ọbásanjọ́ ń bẹ́ẹ̀ lọ àwọn tó tò lẹ́yìn báyìí tọ́nà rú tába fi fọ́tò ọjọ́ náà dìtámì ẹ̀ tí ó pàṣẹ ayé nu wọn sábíọ́lá kárò kí ó pàṣẹ ayé. tí a bá ní ó yá pé nǹkan yìí kò tí ì wá sí musẹ láàrin àwọn yìí tó jókòó yìí Abíọ́lá wọ aṣọ sùkúù eh, eh, Ọbásanjọ́ náà wọ aṣọ sùkúù ṣùgbọ́n Abíọ́lá jókòó láàrin àwọn tíṣà sábà kó pàtàkì inú student lọ àbí tí tíṣà fi gbà pé kó jókòó láàrin àwọn Ọbásanjọ́ wá nàró lẹ́yìn òun nàró báyìí tẹ́bá wa ni ó yá o kò tí ì ṣẹlẹ̀ nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ méjèèjì ta ni ó pàṣẹ ayé ta la sọ pé ni ó pàṣẹ ayé nu wọn Abíọ́lá sọ wá pàṣẹ ayé. Ọbásanjọ́ lọ́wọ́ àpàdà pàṣẹ ayé Buhari ní pàṣẹ ayé lọ́ lónìí ní ìsìn secondary school rẹ̀ rújú ẹ̀wọ̀ ayé ẹ̀wọ̀ ayé adúlù professor ti control sẹ́ẹ̀tì gbé ọgbọ́n ọ̀tá kankan sẹ́ẹ̀tì gbé ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọ̀tá kankan báwo wà láàyè tọ́ni tí bọ́lá bá ti fẹ́ ni àná Allah subhanahu wa ta'ala ó ti parí gbogbo tó fẹ́ ṣe toró sọ fún anu hadithi onírúfẹ́ àtìlẹ́ àkìláàmù wàjà fati suhuf so kálukú ọlọ́jọ́ kò jẹ́jẹ́ gbogbo ìyàwó anulẹ̀ dáké bẹ́ẹ̀ bá dáa fọ́mọ mi nulẹ̀ kọ̀yà ni dáa fọ́mọ kankan ni irọ́ ni kò sí tó lè ṣe tí òfin lè dáa fẹ́ tọ́lọ̀ bá ní kó dáa fún yóò bá máa sọ̀rọ̀ méjì kan wọ́n fi kan sòótọ́ wọ́n fi kan parọ́ ayé ò lè pa kádàrádà àmọ́ wọ́n lè fa wàgbọ́ ẹ̀yìn wọ́n ò lè fà ẹ̀yìn ìtọ́lọ̀ bá laago méjì ní ọ̀sẹ̀ lè kò lè ṣẹlẹ̀ laago méjì kù ṣẹ́jú kan ntọ́lọ́ba sì ni mo fẹ́ kó ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ tó lè ní kó má ṣẹlẹ̀ wàláì làzim kò sọ pé tẹ̀ fẹ́ dá síkádàrà láàárọ̀ dàlíkọ̀dọ̀ ìlà tọ́lọ́mba ti consenting kankan pé this is how I want it to be kò sí tẹ̀ lè ṣe sí ngbàtẹ́mi wà ní kékeré ìtìdàgbà náà ní ìsàmọ́ kẹsàtì bí ẹrú o àwọn ọmọ ẹni mo wà lẹ́sí ah, ah, ah, irú irọ́ ọlọ́jẹ́ mi yóò gùn kéde bí irú àwọn rárá bàbá ọlọ́jẹ́ ọlọ́jẹ́ mi ti gbogbo wọn gùn. iye tí mo fẹ́ ló ń bẹ̀ ni pé tí mo kéré tí ì tí ì dá kankan mọ̀ ìyá kan wá sọ pé sàpèlè ẹjọ́ ilé ẹjọ́ wọn máa kọ tí ó gùn wọ́n máa ń sókun tó láwọn wíńdò kéékèèké báyìí mọ́ra sáná ìyá yọ̀ wá mọ̀ pé bàbá mi ń bọ̀ lẹ́yìn àwọn ìyá àwọn mọ̀ pé bàbá mi ń bọ̀ àgbàlagbà ni o ó wá jẹ́ ìyá orogún ìyá tèmi ìyá tèmi wá pẹ́ kó tó bí ọmọkùnrin ọmọbìnrin ló sàn bí ọmọbìnrin ló sàn bí kódà nígbà tí wọ́n bí èmi lọ́kùnrin mo ṣe máa sábà wẹ̀ kí ẹ mọ̀ lẹ̀ dára yín láàmú eyín ó lè fi nǹkan kan ṣe mí àbí tọ́lọ̀ máa fi ṣe mí torí pé ìgbà tí wọ́n bẹ́ẹ̀ bí mi màmá mi kò ṣe pọ̀ wọn ò ṣàgàn bá a ṣe ń tẹ́lẹ̀ ọkọ náà wọ́n bẹ̀rẹ̀ sí bímọ ṣùgbọ́n obe obe obe obe ni wọ́n bí bàbá àwọn àgbà bàbá wa bàbá wa sọ pé ó wá pe bàbá mi pé Mala Ahmed tí àwọn rẹ̀ yìí bá ti parí nǹkan di pé mara yín yín ṣe kankan fún yín nígbà náà fi hàn bàbá mi àti gbogbo ayé ṣe sùúrù wọn rántí wọn bá lóyún mi n gba wọn lóyún mi wọn ní mo tún ti lóyún aláàjì ìmọ̀ kíní mọ̀ tún ti rí bàbá wa ní ibi mo sì so ẹ̀yin ọmọ ẹ̀sìn ẹ̀ ṣé wàá báyìí mo ti bá ti ṣe kíní fún ibà yẹn ọkùnrin ni ah màmí ni nígbà náà o nígbà náà o gbogbo ohun táwọn mọ̀ tọ́ ẹ pé tí èèyàn bá lò oyún ọ̀sẹ̀ làwọn lò ìṣẹ́ pé káwọn lè lóyún mi wàláì àpapọ̀ àwọn méjèèjì náà ni wà tí ọkọ àti àwọn sẹ́wọ̀n jọ mọ̀ sí pé tó lo kiri tó lo kiri wọn bá bẹ́rẹ́ wọn ṣe gbogbo ẹ̀ ìsáṣẹ́ à wo bàbá mi bá ní wo fílẹ̀ kò sí ètí èso ọmọ nígbà bá bí eléyìí a sì ṣe nǹkan tí bàbá wí o màmá mi màmá mi dẹ̀ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kírísítẹ́nì ni wọ́n. mo ń gbà tí wọ́n fẹ́ bàbá mi ni di náà di mùsùlùmí. wọ́n ní màmá mi wá rí àwọn wa máa sọ pé ọlọ́run níjọ́ mo ti gba ìsìláàmù yìí njẹ́ sọ fún mi ni pé kò sí ntọ́lọ́run ò lè ṣe tí èsì ọba méjì kì ọba mẹ́ta ọba kan ni wọ́n láwọn ń wá ń pé téèyàn máa ọmọ àwọn sọ pé ọlọ́run wọ́n la pé wọ́n ní kò sí ntọ́ ò lè aṣọ tí mo rà ẹ má jẹ́ ń kó pamọ́ o dọ́mọ mi o jọjẹ́ pé ọmọ tí ó wà nù mí náà ni ó lò wá jọjọ́ kò sí àpébà náà kò sí scan kò sí scan pé wọ́n lè detect sex pé àbọ́kùnrin àbúbẹ̀ ni màmí wa ni àwọn sọ pé ìwọ ọlọ́run ìjọ tí n bá bí ọmọ yìí báyìí tí n bá rí pọ́kùnrin ni yìí dùpẹ́ mẹ́wàá fún wọn náà lọ́bí lálàmì náà yìí sì kó kan lára rẹ̀ ìjọ tẹ́jẹ̀ bá sì dá ìjọ kejì rẹ̀ nígbà àwẹ̀ tí fi dùpẹ́ fún un sábà pé iṣẹ́ mi ti wọ́n ti ń ṣe é bọ̀ tipẹ́ ọ̀nà jìn so kì í ṣe ṣé òdì wọ́n ní sọ́tà àwọn bí mi àwọn rí pọ́kùnrin ni Allahu Akbar ọlọ́run ló ṣe tó báyìí ìkankan ọkùnrin nìkan kan nígbà àwọn obìnrin malé mi obìnrin náà tó bí o kọ́ ajẹ́ pé wọ́n ti sẹ́yìn mi obìnrin tọ́lọ̀ bẹ fọ náà nù wọn ọba àjẹ gbogbo ògúnlé ayé yìí ọ̀rọ̀ mi làgán ọba àti ibi tó ti wá kọ́ padà wálé ayé kọ́ wá ṣe nǹkan fún ọ iye tọ́lọ̀ ń bá ṣe ẹnìkan ò lè yí padà. jama ẹja bèlú àwọn afa kílẹ̀sì òdodo lánàá a ṣe rìsáàcì lọ́lé bàbá wa lánàá sẹ̀ ọlọ́mọṣà yọ́nú sí wọn àwọn bàbá wa lè fà mo ní bàbá wa lè fà bàbá lánàá sẹ̀ kúrò láyé ní ìṣe ó di sixty five years báyìí ọdọgọ́ta ó di ọgọ́ta ọdún àti márùn ni babala Lálẹ̀sẹ̀ ti kò láyé sixty five years baba ẹ dákun àkáǹtì oògùn baba Lálẹ̀sẹ̀ gbà à wọ́n ní baba yẹn sọ oògùn ní ẹ wá aráyé ṣe tó bá o ní ẹ fi gbogbo ayé bá o lọ́lọ́run sọ gbogbo ìyẹ́dọ́kọ ẹlẹ́yà bẹ́ẹ̀ délé baba lágbàjì bẹ́ẹ̀ sì bá náà nù bẹ́ẹ̀ délé baba lámúlùkù bẹ́ẹ̀ sì bá náà nù àwọn ọmọ ẹ̀sìn ń tà sọnù làwọn wá káàkiri òun náà làá fi ní problem kálá ọ̀sán wa àfi ọlọ́lọ́wọ́ àfi bẹ́ẹ̀ lọ́hùn ọmọ ìtọ́wálé ayé yìí gbogbo ntọ́lọ̀ ń kọ fún pé kọ́ wálé ayé wa jẹ́ nǹkan kan ò lè yí padà àwa bẹ aláàánú àánú rẹ̀ kọ́ bá a ṣe ní àáfà súnà bí àwọn bá wa ṣe tọrọ tọ́lọ̀ ń sì gbà wípé kọ́lọ̀ rẹ̀ bí àṣà ìtọ́ni ńlẹ̀ kọ́lọ̀ ń paná àdẹ́bọ̀rẹ́ ọlọ́run gbàdúrà yẹn gbogbo àwọn ọmọ kéékèèké tí wàá di ẹni ọlọ́run gbogbo àwọn tó yẹ ká máa ṣe padà hàn o lórí ọ̀rọ̀ owó tá a nídìí owó bẹ́ẹ̀ ju báńkì lọ gbogbo yìí ní ìṣe ẹ ti mọ tí ó ti bọ́ọ̀lẹ̀ lára yìí ẹni ẹni ẹ mọ̀ ya pé dàkúnyà mi ní dàkúnyà mi ní five hundred dàkúnyà mi five hundred torí kò ní fẹ́ kójú ó ti wù Islam yìí ní sẹ́sìn tí wọ́n dójú tì yàn ní táwa fẹ́ sọ fún wa níparí òun ni pé ẹ mọ̀ tọ́jú àwọn àfáà yìí kò ṣe ìgbà tẹ́ bá fẹ́ ṣe kómọ kò ṣe ìgbà tẹ́ bá fẹ́ ṣe yìgì ẹni tọ́lọ̀ ń bá ṣe dáadáa fún kó máa ṣe dáadáa fáwọn àfa torí wípé lọ́ọ̀yà ọlọ́ọ̀ ni wọ́n gbogbo bàbá wa yìí lọ́ọ̀yà ọlọ́ọ̀ ni wọ́n àwọn ẹgbẹ́ wọn míì ti ṣèrànù míì lọ àwọn sájòkó ti pé àwọn ọmọ ọlọ́mọ máa ṣoríire àwọn obìnrin ọmọ ẹ̀dẹ́lẹ́hàá àwọn ọmọ ọmọ ẹ̀dẹ́ àfáà wọn ò ní jẹ́ wọn mọ kọ́ àwọn ọmọ bí wọ́n ṣe mọ kéwú bí wọ́n ṣe màrún kí bí wọ́n ṣe màrún ẹgbà àwọn náà sì ní bùkátà sí kí wọ́n jẹun wọ́n ní bùkátà sí kí wọ́n mu wọ́n ní bùkátà sí kí wọ́n ná wọ́n ní bùkátà sí kí wọ́n lò wọ́n ní bùkátà tí wọ́n gbọ́ lé àná wọ́n ní bùkátà tí wọ́n fẹ́ gbọ́ lórí ọmọ sínílẹ̀ Yorùbá yìí àwọn èèyàn ti dàrú wọ́n kó àwọn àfa àwọn sífìtì náà làwọn àfa náà fi padà wá kó àwọn èèyàn sífìtì náà yes nílẹ̀ haúsá gbogbo àwọn bàbá wa yìí wọn ò ní problem tí a bá ti jókòó báyìí ní tí wọ́n jẹ tí wọ́n mú ẹ lọ́lẹ̀ haúsá ẹ lọ́wọ́ ẹ rí tá a fa ọ̀rọ̀ ààyè láti jókòó kó àwọn ọmọ ń kéwú torí pé kí ni ó jẹ kí ni ó mú ẹ ṣe problem ẹ mọ́ torí ẹ má gbàgbé wípé tí àwọn àfáà bá fi lè sọ pé intẹ́yìn ń ṣe kí làwọn ẹ̀fẹ́ máa ṣe tí gbogbo ayé bá di nuisance sáyé yóò léwu gan o tí ò sẹ́ni kankan tí wọ́n lè sọ fún wípé afọlọ́ǹbẹ̀ tí ó sì tí ó sì tí ó sì tí ó sì ṣe ń tó lòun ọ̀fẹ́ sí àfàdé bìbí o. àwọn bàbá yìí ni wọ́n ń ṣe wàhálà yẹn o láti gbà tí a ti bẹ̀rẹ̀ pé wọ́n bí wa tí ó fi di jọ́tà kúrò láyé jọ́tà bá fẹ́ kúrò láyé mélòó nù wa ló lè wọ inú ibi tó kù bá wà mélòó nù wa ló lè wẹ̀ kú mélòó nù wa ló lè gbókù so abẹ́ Allah subhanahu wa ta'ala ìjẹ́ ìmú àwọn àfa wa. ọlọ́run má fi síbi tán ha um, ọlọ́run dákun ìrọ̀rùn ní kọ́lọ́run má bàa ṣe jẹ ìmú fún yín um, ọlọ́run tó ṣe yín ní ẹni tí ó láyọ̀ ọkàn tí ayọ̀ ọkàn ń bẹ pẹ̀lú rẹ̀ contentment ọlọ́run dákun má jẹ́ burú fún yín o um, ọlá àjọkàn ṣoṣo ọlọ́run àjọkàn ṣoṣo ọlọ́run àjọkàn ṣoṣo ọlọ́run wọ́n á sọ fún àfa ní gbogbo yìí kó lọ torí pé wọn ò ní jẹ́ lọ ní wọ́n jẹ́ lọ rẹ ọ wà lọ́pọlọ rẹ sẹ́ni jama ńgbà tá a ma lọ báyìí tá a ma wọ inú pé tí wọ́n mú kí ni eléyìí kí ni kan nu agbè kí ni kan nu àdó ní ah ara wọn fi sẹgbẹ náà èmi sì tò sẹ́yìn báyìí sọ kí mi kí n bá wọn sọ ah, fún mi ọ mo sọ fún àwọn ẹni ẹ pé n tó mú lọ kò ń ṣe nǹkan tó lè ẹjọ́ kó lọ kì í ṣe nǹkan àwọn ní sọ faramọ́ káwọn ó dà sínú dustbin ó lóun fara wọ́n ní sẹ́káwọ́ torí kò gbóyìnbó wọ́n ní sẹ́káwọ́ mú ọ lẹ̀ àbí káwọn ba kíní lẹ́nu rẹ̀ káwọn dànù dustbin ó ní à owó iye bí yòókù ni à ṣé èmi àwọn àlọ́ kó wọ́n gbà á lẹ̀ náà bá gbà á lẹ̀ àwọn àjọ wọ inú plane so jama wàláì ẹ kó títì ọlọ́run ló dùn dúró tì ìdúró tí ọlọ́run mẹ́jọ kú lára gbogbo wa àwa abẹ ọlọ́run ṣàìtọ́n ọlọ́run mẹ́jọ orí wa dà láàmú mẹ́jọ orí wa gbèsè ṣàánú wa gbàdúrà wa bí abùkátà wa ìtàṣẹ́sìn kí bàbá wọn tó ṣàdúrà fún wa ó ní pé ọmọ yìí á wẹ́lkọ̀mù ẹ̀ tá fún ya rẹ̀ wípé tọ̀ ọ káàbọ̀ sí ayé kí n sọ o owó òkè ọmọ káàbọ̀ kèsì owó kùránì o tẹ́wọ́n pé owó kùránì yóò mùsùlùmí yẹn fi irọ́ sàwàdà gan anabi lè wọ̀ ní kò sọ fọmọ rẹ pé mọ̀sùnkún mọ̀ máa lọ ra bisikíìtì wá fún ọ kọ́ wa ni ọmọ wa dákẹ́ ọ wa lọ ni mo ti yọ ọ lẹ̀ mùsùlùmí yẹn fi irọ́ ṣeré o mùsùlùmí yẹn fi irọ́ ṣeré sọ àgbọ̀rọ̀ gbọ́ ní ìsìká sọ pé owó kùránì kọ́ ọ máa fi ra kùránì so owó òkè ọmọ káàbọ̀ bàbá ọlọ́mọdà bọ́lọ́ lọ lẹ́yìn yẹn ó ń àfa yìí àti ní kamsamia ẹ fún mi five hundred owó kùránì ọmọ látọ̀dọ̀ tèmi five hundred ẹ tún fún mi five hundred kan látọ̀dọ̀ tèmi owó àwọn àfáà pé mo fi kí wọn pé wọn kò jòkó wọn kò gba súnà láàyè fásitì ẹlòmíì yóò ti sọ fún wa pé eh, kí náà yìí kẹ dóò dóò ọlọ́sàn-án wa débi pé gbogbo tí èèyàn bá gbé wa déédéé tá fi balance pẹ̀lú ẹ̀ wá o ọmọ àwọn gbalagbala wa náà àdó àwọn àgbàlagbà ló ń bà lára wa pé kọ́lọ́ rẹ bí dá ṣàìtọ́ nílẹ̀ kọ́lọ́ rẹ so owó méjì ló ń àbí owó ìkí ọmọ káàbọ̀ látọ̀dọ̀ tèmi five hundred owó kí àwọn bàbá pé jòkó wọ̀ túláàsì nìyẹn túláàsì yẹn pé tọ́ àdìyẹ báyìí ọmọ ọmọ ọmọ kankan ò lè gọ̀. gbogbo yẹn ni ò sí ah, tó o bá sanwó ojúbà